ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل مشرقة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار طب. وله شبهة أخرى بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وله شبهة أخرى وهي قصة إبراهيم لما ألقي في النار اعترض له جبريل في الأهواء فقال له ألك حاجة فقال إبراهيم أما إليك فلا فقالوا ولو كانت الاستضافة شركا لهم ولو كانت الاستضافة شركا لم يعقدها على إبراهيم فالجواب أن هذا من حيث الشبهة الأولى فإن جبريل عرض عليه أن ينفعه بأمر يقدر عليه فإنه كما قال كما قال الله تعالى فيه شديد القوى فلو أذن له أن يأخذ النار إبراهيم وما حولها من الأرض والجبال ويقيها بالمشرق أو المغرب أو أو المغرب لصاحب ولو أمره الله أن يضع إبراهيم عليه السلام في مكان بعيد عنهم لفعل ولو أمره أن يرفعه إلى السماء لفعل وهذا رجل جليل له مال كثير يرى رجلا محتاجا فيعرض عليه أن يفقده أو أن يهبه شيئا يقضي فيه حاجته فيأتي ذلك المحتاج أن يأخذ ويسلو إلى أن يأتيه الله برزق لا منه فيه لأحد لا منك فيه لأحد فأين هذا من استجابة العبادة والشرك لو كانوا يفقهون نعم نعم آه. الشيخ محمد بن عبد الوهاب رحمه الله في الكافر كشف الشبهات يعني في àlàyé àwọn nǹkan tó lọ tí wọ́n ṣe sínú síra yìí àwọn tó ń jẹ́ onídúró ó ṣe pé wọ́n ti máa gbé ẹ̀bọ ní ẹsẹ̀ fẹ́ máa kún ẹ̀bọ lọ́wọ́ àwọn ni sheikh muhammad bin abdulwahab wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn nǹkan máa ń mọ́ wá láti máa fi da ọ̀rọ̀ rú olóògbé ní ṣòbò hà tó fi da ọ̀rọ̀ rú mọ́yà lọ́wọ́. gbogbo ẹni tí wọ́n máa ń ṣe dáhàwà àbí ẹni tí wọ́n bá ní àdìsọ́kàn tí ń jẹ́ àdìsọ́kàn sóńnà tó jìnnà sí ẹ̀kọ́ ara nǹkan tí mo ń mú yẹn ní àlàáfíà lọ́wọ́ àwọn onídàrúdàpọ̀ lọ́wọ́ àwọn onídídá òun náà ni kí èèyàn mọ àwọn nǹkan tí wọ́n lọ mú wá láti fi da ọ̀rọ̀ rú kí wọ́n sì mọ èsì nínú òfìlẹ̀ àwọn ẹ̀kọ́ yìí nínú ẹni Sheikh Muhammad bin Abdul Wahab ni wọ́n ti kalẹ̀ sínú tírà yìí. àlàyé tí a ṣe ní ìjẹjọ òun náà ni ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí yìí wọ́n máa ń da ọ̀rọ̀ rú. wọ́n ní ẹ máa sọ pé ká máa ṣe ìṣe gọ́ọ̀bà ẹni pé ká ké àwọn táwọn ké àwọn ṣé ó wọn kí wọ́n ké àwọn bàbá wọn. àbíká tó pé àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ alálẹ̀ ìlú tí gbogbo nǹkan yẹn náà ń pè ní kéńtì gọ́rọ́fà ẹ kò sọ pé ẹ̀yin sọ pé bọ́ ni ó lẹ́yìn onísùnà ẹ̀yin sọ pé bọ́ ni gbọ́dọ̀ sì lè jẹ́ bọ́ ọmọ wa mú ọ̀rọ̀ ọjọ́ gbèdé àǹkàyàmà nígbà tí àwọn ọmọ ènìyàn. wá lọ bá àwọn ànábì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n aṣàlàyé rẹ̀ pé ẹ̀rí ẹ̀ náà mú wa a sì ní kọ̀ jọra wọn. bákan náà sheikh tó wá ní wọlé àwọn ṣubú hàtún òkùrọ̀ ipe àwọn àáfàá alábòdì tí wọ́n fẹ́ máa ṣe bọ́ lórúkọ ẹ̀sìn wọ́n tún ní ṣubú àlè yẹni pé ọ̀rọ̀ ìrújú lè tó tó máa mú wa wàyíyá kẹ́sọ̀tù Ibrahim òun náà ni ìtàn anábì Ibrahim alayhi salam lẹ́mà ulqiya fi an-nar ìgbà tí àwọn ìjọ anábì Ibrahim tí wọ́n ju anábì Ibrahim sínú náà ẹ̀ẹ́dá ọ̀bọ̀lẹ́ òun Jibril. جبريل وضع النبي إبراهيم في الهواء هو نير في في سنة فقال له جبريل وانصف النبي إبراهيم في ألك حاجة كيلونيجي لدني كم نفك يشفوه فقال إبراهيم أنا إبراهيم ودى له àmà ilẹ̀ ìkà tó bá ṣe pé wọ́n bá ní o fàlà ṣe ní ìdènà kálọ́lọ́ rẹ̀. pẹ̀lú àpò wọn lọ bá ló fẹ́ ràn mí lọ́wọ́ o mi ò ní ìdè rẹ̀. fàkọ́ọ́lù làwọn àfáà tí wọ́n rí wọn dá ẹbọ kalẹ̀ tó ń pèèyàn sí ẹbọ yìí wọ́n bá ní fàlàwùn kí á rẹ́ sí ìṣègùn ọ́ tó bá ṣe pé ká máa ké péyàn pé kó ràn án lọ́wọ́ kó kó òun yọ nínú ìṣòro tó bá jẹ́ ẹbọ ni lẹ́múyà ha àlá Ibrahim mẹláìkà Jibril kò ní ṣe rí ọ̀rọ̀ yẹn fún ànábì Ibrahim kò díẹ̀ ní sọ pé kó òun sí ànábì Ibrahim mú ní ìbẹ̀rẹ̀ tó ẹwọ́n bá ṣe mú ẹ̀rí pátápátá wọ́n tó bá ṣe pé ọba jẹ́ bọ ni mọ̀lẹ́kà Jibril kò ní sọ fún anabi Ibrahim pé kí ló fẹ́ tó ìtàn anabi Ibrahim ó hàn nínú Al-Qur'an dáadáa bàbá rẹ̀ màmá rẹ̀ gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ nǹkan tí wọ́n nígbàgbọ́ sí tí wọ́n sì ń sìn òun náà ni òòṣà wọn gbé wúta wọn máa forí balẹ̀ fún fún ọ̀pẹ ní ọlọ́run àwọn. anábì sọ̀rọ̀ yìí fún wọn bá tan ìmọ́lẹ̀ èjì anábì ọlọ́run ọba ọlọ́run tó sínú ọkàn rẹ̀ kíní yìí ó kó anábì sọ̀rọ̀ yìí òun nírira. ó rí pé eléyìí nǹkan mí ni nǹkan tí wọ́n ń ṣe yìí kò bá a mú. gbogbo ọ̀nà náà lọ́wọ́ fi pé àwọn èèyàn rẹ̀ gbogbo ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ máa ń rìn gbogbo ọ̀nà ìmọ̀ràn gbé kalẹ̀ tí ẹ máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ gbogbo ìpènijà àkíyèsí ìfún làákàyè ẹ máa ọ̀rọ̀ tí yẹn ń pè yẹn sí gbogbo ẹ̀ ló ṣe. tó gbàgbé yẹn bá ń sọ débi pé abẹ́bí lè máa ká ìbòdò náà láyé máa lu. ولا يغفر ولا يغني عنك شيئا ومن الله بارك وبابامي يا أبتي وبابامي sọ àwọn lábáwá wọ́n rí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àpọ́lé lára ni ọwọ́n tó ń pé lé máa ta àgbòdù kí ló dé tó ń sìn nǹkan tó ṣe pé kò rí náà nǹkan tó ṣe pé kò gbọ́rọ̀ tó bá ń sọ nǹkan tó ṣe pé láyé obìnrin àńká ṣe ìtàkó sàǹfààní kankan fún yìí kò sàǹfààní ẹ̀yin rẹ̀ ń sàǹfààní fún ẹ̀yin lẹ́tọ̀ lọ rí pé ẹ̀yin lẹ́tọ̀ ń jẹ ẹ̀yin náà lẹ́tọ̀ máa ń gbé ìtẹ̀síwájú rẹ̀ òní nǹkan tó ń ṣe fún yín ìgbà tó sá tó àwọn ọ̀rọ̀ yìí bàbá yẹn padà tó wọ̀rọ̀ yìí kò ní lọ́rọ̀ gan onílọ́rọ̀ kọ́ lójọ́ tó wá lé òun náà jẹ́ sí àná ẹ̀rọ yìí wá wọ pé àwọn òǹkà wọn yìí òun ó sì wá kàn pẹ̀lú àké tòjọ́ ẹ̀ ní wàhálà ìwà lágbára dá gbogbo wọn lọ síbi ọmọ sí ẹ̀yìn ìlú àná ẹ̀rọ yìí ló lé wọn jáde tó tó ọ̀padà lọ́dẹ bá àwọn ọ̀gá yìí ó ti kàn wọn kí ni wàá tó àwọn aráàlú yìí ó tó bàbá rẹ̀ náà bàbá rẹ̀ ká dé wípé ó sì fara mọ́ pé ọmọ tí mo bí ẹ pin sí pẹ̀lú lélo rẹ̀ tẹ̀jú sínú náà ara òṣìṣẹ́ bàbá rẹ̀ ara ọ̀tá ìyá náà tò wọ́n gbà wọ́n ti ń dáná kalẹ̀ láì gbé lọ́tà ju ọmọ yìí sínú ìhùn náà bá wọn náà bá wọn kógi ti bẹ́ẹ̀ ni tó ibi ìrìn ń gbèrú pé ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ iman àti ọ̀rọ̀ kúfúrú èyí ṣe nǹkan tí wọ́n máa ń ṣe rí lára ìgbàgbọ́ àti kúfúrú tó kọ́lá mọ̀lẹ́bí kò rán mọ̀lẹ́bí ọ̀rọ̀ ọ̀rọ̀ iman àti kẹ́lẹ̀ kan máa jẹ́ òun ṣe Islam òun ń ṣe tawhid ẹnìkan òun ń ṣe ẹbọ tó kọ̀ọ̀rán àti tó bá ti pé. ẹni yẹn kò mọ̀ nǹkan tí ń ṣe àbúrò náà pé òdodo yìí ń sọ òdodo lọ́wọ́ bàbá ọ̀la torí bàbá nílé mà nígbà pé làwọn yìí ń sọ bàbá wọn bá ti ń sílẹ̀ pé ọ̀rọ̀ àwọn yìí ti ń wàhálà wọn ti mọ̀ sí díẹ̀ díẹ̀ díẹ̀ wàhálà bàbá yẹn rí pé ó àrùn gẹ́la lérò lòlò ọbẹ̀ tó nùnú wàhálà yẹn ọ̀pọ̀ ọ̀gá àwọn ilé fún àwọn bá ti rí àbí ìyá bá ti rí pé ah, àwọn náà ọ̀nà náà wà pa sòkìní ọmọ yọmọ dìbò bàbá yẹn rí fọmọ yìí ọmọ tó ti sọ ọ̀nà nǹkan mi ní ló fẹ́ gbé ní ẹyán ìdíkan ló ti sọ fún àwọn ọmọ yẹn pé ẹ̀yìn oníwà ilẹ̀ ń tàjú ní àrùjù mọ́nìyàn ká wọ́n ní wàlá wàlá tàjọ́rọ́ ní mẹ́líyàn ó ní à wọ́n mọ̀ yìí mo lè fi òkun fọ́ orí rẹ̀ ní àrùjù mẹ́nàkà ilé orí òkun pa wà jùlọ ní mẹ́líyàn jìnnà sí yẹ́nyẹ́ ìdérí ọmọ tó alẹ́bọ̀n ìmọ̀ torí rẹ̀ náà kó tá a kò nílé níbi tí wọ́n pè á dókun bẹ́ẹ̀ ni pé àwọn jù sínú náà nìyí wọ́n á dá iná yẹn ìgbà tí wọ́n á ju sílẹ̀ tán torí pé kó tó di pé iná kútu wọ́n rí pé iná oṣù kankan fún un ọ̀rọ̀ yẹn iná ti jẹ̀bẹ̀rẹ̀ ló wá bá anábì Ibrahim ìgbà tó wá bá wọ́n sọ fún anábì Ibrahim pé àlàkà tó lọ́dẹ́ fi ń ṣe fún ọ kí ni bùkátà tó ní kí n bọ́ bíyà rẹ̀ kí problem ti ń dààmú rẹ̀ kí wọ́n fi yá rẹ̀. sọ yẹ pé àwọn tí a ní wọ́n ń sìnkí ní iṣẹ́ rí náà ní ìsìn wọn èyí ṣe olódò àfa làwọn náà àmọ́ àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n náà sábà ń pè ní àfẹ́ ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ ń bẹ lóòótọ́ o afa àti máa ń jó kíndí ń jórí òkúté ti ń jórí kíní kan ń jó àti rin ń lé kọkọ káàkiri afẹ́lẹ́bọ ni o ẹ afẹ́lẹ́bọ náà ni o ingeri èèyàn ingeri kìnìkan afẹ́lẹ́bọ ni náà làfa àwọn torí táwọn ẹlẹ́bọ ń ṣe náà lòun náà ń ṣe tó àwọn afẹ́lẹ́bọ yìí nínú ẹ̀rí pé wọ́n ti àwọn náà mọ ìtàn náà lè rọ̀ yìí ibẹ̀rẹ̀ tó wá mẹ́rin wá pé ẹ̀ báwọn báwọn báwọn ní pátápátá àwọn èèyàn mẹ́rin náà dẹ́ mọ́tò máa mú ẹ̀rí kẹ́rì wá nù. wọ́n á nígbà Jibril wá bá anábì wa ọ̀hìn níbi kí ló ní ìdì. ó ní bí bá tó wá bá àwọn ó túmọ̀ sí pé ìyẹn lè máa wá ìṣe gáásà lọ́dọ̀ ènìyàn náà. ìwé tó ló lórí request pé wá ìṣe gáásà lọ́dọ̀ mi. tèmi kí n sì kan kí ló fẹ́ kí n ṣe fún ọ tí wọ́n wá mú náà. ẹ̀rí pé ọjọ́ bí táwọn náà ṣe máa ń sọ ni wọ́n ní Eh, ìgbà tí kò lè ọ̀gájà ànábì a àti àwọn àti àwọn nǹkan ẹ̀rọ ní ẹ̀rọ ní kò lè wọ́n ti ẹ̀fọ́ oríbalẹ̀ fún mi tó tí ẹ bá ti wá gbọ́ ẹ̀rí yé tí ẹ ti wù dáadáa tí ẹ bá ń bẹ̀rí wò ó di pé ẹ̀rí yóò jọra wọn mẹ̀láìkà àwọn ju ànábì ádámù lọ mẹ́ta náà bá wọn láyé ni. sọ ànábì ádámù ló jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé lẹ́yìn wọn so tòun ti bẹ́ẹ̀ lọ́wọ́ wa ìlú pé ọ́yá ẹ̀yin tẹ́ ìdàgbà ń ẹ̀tẹ̀ríba fún ọmọlẹ́yìn yín tó ń di lẹ́yìn yín o so ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ìwà ń lò ní ìsìn àgbàlagbà ní kó máa ṣe kí ni tó apẹ́ rí òun lẹ bá fẹ́ lò àgbàlagbà ní ọmọ kúnlẹ̀ fún ọmọ kékeré kìíyà máa ń fáì nínú tí òjòra wọn lẹ́nu wé àwọn yìí tí kò jòra wọn. èlòmí ni ẹtú ní àwọn kúlẹ̀ mọ́ tẹ bá bẹ́ yàgbẹ́ tẹ ìbẹ̀rẹ̀ àá tí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ń sọ̀rọ̀. àbí tí nǹkan ibà bẹ̀rẹ̀ nínú tó ẹ̀mọ̀ ọ̀gbọ̀n fi gbọ́ àwọn ẹ̀rí pátipáti wo ni a nì í. kò bẹ́ẹ̀ náà lè rọ ẹ pé àwọn táwọn tó ọ̀pá wọn yìí iṣẹ́ ṣéèkì wa ní fàjọwà ẹ̀jẹ̀ mẹ́rin wa ìsì ọ̀rọ̀ yín wọ́n ní anna hada min jinsi shubhati al-hula wọ́n ní eléyìí ìrújú àkọ́kọ́ ni àkọ́kọ́ ìrújú ni wọ́n ní fa inna Jibril wọ́n ṣe rí àmàlẹ́kà Jibril àrọ̀bọ̀ àlẹ́yìí òun lọ́wọ́ bá ànábì ànábì Ibrahim ayé ń fa àwọ̀ kó fẹ́ ṣe láǹfààní. mo fẹ́ ràn lọ́wọ́ the amúre ń yẹ kẹdẹrọ ẹrẹ yìí nǹkan fa ẹ ká ló lọ́wọ́ pé tí àwọn afáàn sọ pé ẹ mọ̀ lọ lè wá ìrànwọ́ lọ́dọ̀ èèyàn ẹ má ìgbàmígbàmí lọ sọ́dọ̀ èèyàn náà lórí pọ̀ èèyàn ká tí wọ́n nìyẹn ká láti ká ìbànújẹ́ kú òfin yẹn ni àbí láti fi kọ́ta ni kíkọ́ èèyàn ká kíkọ́ mi yàn ká gbúrú àwọn nǹkan yìí náà là ń sọ pé ẹ má kéé lórí ìṣòro tó ti pé ẹ má lọ lè báyà lọ ní ìṣòro tó ti pé pọ́n mi ènìyàn kan ọ̀ká. so àmọ́ nǹkan tí Jibril ló lọ tó sọ fún Ànábì Ibrahim nǹkan tí ipa rẹ̀ ká láti ṣe ni ọlọ́kọ̀ ṣẹ̀fín mú ọ̀gbọ̀n hábìlẹ̀ náà ẹ máa wọ́n ti wá rí i wọ́n ní wà ìnáwó kàmá kọ́lọ̀ ńlá ọ̀tà wọ́n ní níta fi nípa rẹ̀ ká òun náà ni ọlọ́run bá ní bàtọ́lọ́ ní ṣẹ̀dídùn kùwà alẹ́ bọ̀rọ̀ ẹ̀rù ní alẹ́ bí mẹ̀lẹ́kà jìbìlì ní jẹ́ báwọn tọ́lọ́ ní ẹ̀ẹ́dẹ̀ kìnnì kan ṣẹ̀dídùn kùwà yẹn kí n tó lágbára kágbára yẹn lé gan-an alẹ́ bí mẹ̀lẹ́kà jìbìlì bá ń darí sí wọ́n ní fàdáwọ́ fún bìnnìlẹ́wù tọ́lọ́ ń bá yọ̀ǹda fún mẹ̀lẹ́kà jìbìlì أن يأخذ نار إبراهيم يقول قبل الناس يوجه إبراهيم وسيون وما حول أعتبه بوسين بلا بيني قل قال من الأرض نللا والجبال أتوكي والكيا في المشرق أو المغرب لطحن yóò palẹ̀ mọ́ gbogbo náà yányá àti أتوكي àti gbogbo ẹ̀yẹ́ yóò lè ju ju nìkan dàpọ̀lọ̀ bá fún ní yọ̀dà ipa rẹ̀ ká kó ti bẹ́ẹ̀. ó lè pé nǹkan tí ó ń tún bí iná náà ìrọ̀ yìí mú títí ipa rẹ̀ tó lè ṣe ni kì í ṣe nǹkan tí kò lè lè ṣe. ولو أمره الله أن يضم إبراهيم أن يضع إبراهيم عليه السلام في مكان بعيد عنهم لفعل في قلهم بعد ما تقطع النبي تقطع ملائكة جبريل لا شيء إيه lọ́lẹ̀ gbé ànábì Ibrahim sí ààyè kan bàáìdín tó jìnnà ánìmù táwọn ọ̀tá yìí ike gbé kó láàrin wọn làfà ẹni ó lè ṣe bẹ́ẹ̀ àmọ́ náà wọ̀ sọ bẹ́ẹ̀ fún náà ni. wàlẹ́wò amárawo ayẹyẹ fà ẹ̀wù sàmẹ́ ilẹ̀ fà tọ́lọ́ bá paláṣẹ pé gbé ànábì Ibrahim lòkè sánà làfà ẹni ó lè ṣe bẹ́ẹ̀ wàhálà ṣé kò wá fẹ́ máa kojú wa wọ́n ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin màláìkà Jibril àti anábẹ́ Ibrahim wọ́n ní ọ̀dà ẹgbẹ́ bíi rajulin ghaniyyin bíi ẹni tó ní owó tààrà lọ ẹni tó jẹ́ ọlọ́rọ̀ olówó lahu malun kathirun tó lówó tó pọ̀ yara rajulan tó wá rí èèyàn kan muhtajan tẹ̀lé ẹ̀sìn ní bùkátà tó wọ́n á rí ẹnìkan tí ebi ń pa wọ́n á ní à ebi ń pa wọ̀ yìí fàyà àìdò àlẹ́ yìí á yẹ kẹrẹ́dọ̀ wù wọ́n á ní débi ń yẹ olówó ṣẹ́nà bí wá àsìkò yìí pé wọ́n á rí ẹ̀ lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ ní ẹ ti ń ta oúnjẹ kẹ́nìyàn wá yọ bí ó ti nira jáde kó o tó fi àyà rẹ̀ lápò bí ara oúnjẹ ṣẹ̀pẹ́ àwọn eré ń wò tó àwọn olówó wá dé kó wá pàtì jíìpù ní tiẹ̀ wọ́n rò pé à ah, kí ni àbá yìí fẹ́ ṣe wọ́n ní wọ́n lọ oúnjẹ rẹ̀ oúnjẹ tó ń tilẹ̀ à ah. kó wá sọ pé ọ̀dà ayé kẹrẹ́dọ̀ ọ̀hún jẹ́ kí n yá ọ lówó áwọ̀ yà hábà wọ̀ ẹ̀mí jẹ́ bọ́ kó bẹ̀rù oúnjẹ yà hábà wọ̀ ṣé ìkàn jẹ́ bọ́ ní nǹkan yẹ kàn sí ibi yìí ṣàjàtà tó fi bí abùkátà kọ̀ọ̀tà ṣe ní tó bẹ̀rù oúnjẹ jẹ́ فيأتي ذلك الم... فيأبى ذلك المحتاج كان تيو متوتنا علون قال ايوا إيه، إيه، إيه، شيء ايوا شيء أي يأخذه كما تضعون لوره ويقدر كل شيء حتى يأتي الله برزق طلبهم في موارد كوافمي لا منة فيه لأحد كان يقول ما شيء يقول لي لوري ما ìgbé lówó yìí ní ìsìn olè yá nìkan kọ́ ọ̀ṣẹ̀ ìbò lórí rẹ̀ lórí ìgbé ọmọ àyèmọ̀ tẹ́jú parí ju oníyẹ o kí a bá tó mú tó ti dà lọ́wọ́ parí rẹ̀ ń búkà kàtà ni mo ló jẹ mo lọ jẹ ó yó ìmílẹ̀ ni wá rí ní wó bọ̀ ní ìsìn kò sáré lọ pàdé mi a wọ́n á ní ìfẹ́ wọ́n á ní ìfẹ́ kọ́lọ̀ kó fi arúgbó kí mi fún mi tó ọ́ sàmú tó ti dà rẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n ní ìwé kó yà yẹn ní ìkó jẹ́ rárá bí ọ̀tà kí n mú a ọba adé ọba ọba gbé olóòótọ́ náà so wọ́n ní bọ́ọ̀lù ẹ̀ kiri gẹ́gẹ́ nìyẹn ṣe pé ẹnìyẹn nídìí lóòótọ́ ó nídìí pé ẹnìyẹn ó fún kéèyàn fún olówó àmọ́ ọkàn owó yẹn kalẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lọ́ni ọ̀rọ̀ nàbí ọmọ Ibrahim yìí àná Ibrahim nídìí nǹkan tó fẹ́ gbé wà tó fẹ́ tí Jibril lè sọ fún un àmọ́ olóhùn ọ̀fẹ́ ọ̀fẹ́ ó ní ọ̀rọ̀ tá à ń sọ yìí bó ló ṣe wá níbo ló wà min istighasati al-ibad pẹ̀lú kí èèyàn kọ́ máa wá ìrànwọ́ lọ́wọ́ ẹrú ẹgbẹ́ rẹ̀ wọ́n ṣírìkì àti ọ̀rẹ́ bọ́tà ló ń sọ láwọn kánú yẹ̀kọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ bá yé àwọn èèyàn o èyí tó fi ojú ọ̀jọ́ra wọn òun ni wọ́n fi ń wéra wọn torí gbogbo ẹ tó bá ti fẹ́ ṣe àdáadáalẹ̀ àbẹ́tọ́fẹ́ ṣe bẹ́tẹ̀ àbẹ́tọ́fẹ́ ṣe ẹbọ àbẹ́tọ́fẹ́ yapa ìṣe ọlọ́pàá ti máa ń ṣe nù ìdí ọ̀tura wọn náà ní ìrora wọn ìdí ọ̀tura wọn wọ́n lè wo ìṣòro kan ní ẹ̀ ẹ́ wọ́n ní àwọn tó gbọ̀n lè dé wọ́n ní àwọn lè dé ìgbà wọ́n lè dé wọ́n ní àwọn lè sọ ọmọdé lè fún ọjọ́ ìgbà tó wà kékeré ṣé kékeré wọn á wà ní ìsílẹ̀ ẹ mọ àwọn ọlọ́gbà àlú èwo ìlú ọ̀rọ̀ pọ̀ ni a lè ìyẹ ẹ wọ́n á ní ọ̀dà amúnìdè ìgbà tí wọ́n bàtà yọ bàtà yọ ń lu nǹkan bàtà lu tí òun wà lẹ̀ rí ṣé mà o ti pé òkú tó lù ní ìsìn báwọn ẹ̀hẹ́n àbí kí ló dé sọ̀rọ̀ lè ń lẹ́yìn èdè jẹ́ pé sòyẹ́ lẹ́rìí nù pé á ah, kí ló dé tóbi ṣèkà báyìí àmọ́ kí ló tóbi ṣe má kò ti ṣe má ó yẹ kó ti pé kọ̀dá náà ni kọ̀dá mọ́ náà nù àbí ẹ mọ̀ lóògùn ọ̀dà ẹ mọ̀ lóògùn ọ̀dà paracetamol paracetamol bẹ́ẹ̀ lílo nǹkan ah, ẹ ò kè kílọ̀ ṣe paracetamol tó gbúrò àwọn ẹ̀rí kẹ́rin báwọn bí ẹ̀dùn wa fẹ́ ṣe àbòsí bí ọ̀rọ̀ wọn ṣe lọ rí nìyẹn kí wọ́n nídìí ẹ̀yọ́ kẹwọ̀n ẹ̀yọ́ kọ́ ẹ̀yọ́ kọ́ bá rọ̀ gbà. ẹnikẹ́ni kò fún ọ láì jù. Ibrahim bá gbà sí yẹn. Náà. نعم ولنختم الكلام بسم الله الرحمن الرحيم ونفس الرسالات بمسألة عظيمة مهمة تفهم مما تقدم ولكن نخرج نخرج لها الكلام لعظم شأنها والكثرة الجرب فيها فنقول لا خلاف أن التوحيد لا بد أن يكون بالقلب واللسان والعمل فإن فيصلى شيء من هذا لم يكن لم يكن الرجل مسلما فإن عرف التوحيد ولم يعمل به فهو كافر معاند ككفر ككفر فرعون وإبليس وأمثالهما وقد يب وقد يبلغ فيه كثير من الناس يقولون أن هذا حق ونحن نفهم هذا ونشهد أنه حق ولكن لا نقدر أن نفعله فلا يجوز عند ولا يجوز عند آل إلا آل بلدنا إلا ما إلا من وافقه أو أو غير ذلك من أعذار ولم يبن المسلمين أن غالب أئمة الكفر يعترفون الحق ولم يتركوه إلا لشيء من الأعذار كما قال تعالى اشتروا بآيات الله ثمنا قليلا وغير ذلك من الآيات وقوله يعرفونه كما يعرفون أبناءهم. نعم. فشيخ آه، محمد بن عبد الوهاب عليه رحمة الله وني ولنختم الكلام شيخني أقفاري إنك ولكن توجد إقاري الروى لمسألة عظيمة ọ̀rọ̀ ńláńlá kan yọ̀nà àwọn ẹni parí ọ̀rọ̀ yìí muhimmatin fi ọ̀rọ̀ yẹn ṣe gbogbo nafam mimma taqaddama wọ́n ní agbọ̀rí lára ọ̀rọ̀ tó ti ṣáwájú ni walakin nufuridu na alkalam afẹ́ dáhùn sọ nípa rẹ̀ lè rí ìdọ̀mí ṣáà ní a torí ìṣèjọ́ rẹ̀ tó dí والكثرة الغلط فيها بكنا àṣewà lẹ̀ kìí ṣe gálásì ò kìí zọ tọ́ọ̀nù àlọ́gálásì sí ìhà yẹni pé nítorí àwọn àṣìṣe tó wà níbẹ̀ panacol wọ́n ní ọ̀rọ̀ ìlànà fẹ́ máa sọ yìí wọ́n ní láàkìlá afa kò sí ìyàtọ̀ يعني كرسي يقين لا خلاف كرسي يقين أن التوحيد يعني كلنا أهل السنة كرسي يقين في التوحيد لا بد أن يكون بالقلب واللسان والعمل توحيد يعني في أراء بابا قبل ما جاري قبل بالقلب من وكريان àkọ́kọ́ nù kọ́kọ́ yẹn wọ́n gbà ipe ọlọ́run ọba gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ẹ̀dọ́ mi ènìyàn kankan kò lẹ́tọ̀ọ́ sí nínú ọkàn yẹn kó rinlẹ̀ bẹ́ẹ̀ kódà ní ọgbọ́dọ̀ ṣe iye méjì nínú ọkàn ni nìyí o ní ọgbọ́dọ̀ kọ̀kọ́ tó gbọ́dọ̀ kọ̀kọ́ wọn ní kò sí iye méjì bẹ́ẹ̀ bákan náà wọlé sáà ni àwọn èèyàn náà gbọdọ̀ máa tọ ọ̀rọ̀ tàwọn ṣe é jáde kí wọ́n ní bẹ lọ́kàn mi àmọ́ èmi máa bẹnu sọ kí wọ́n ní mo gbà á gbọ́ àmọ́ èmi bẹnu sọ jáde wàlà amẹ́lì bákan náà iṣẹ́ gbàgbọ́ iṣẹ́ tàwọn ṣe ọgbọdọ̀ máa hàn nínú iṣẹ́ èèyàn tòun ní kò sí èmi jù bẹ́ẹ̀ kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfáà tó náà ibi tó pè ní àjẹmán kọ́wùlù lẹ́sán wà ámẹ́lún dèrèjẹwárẹ̀ ẹnana ọ̀nà ẹ̀ẹ́dẹ̀kọ́dún bẹ́ẹ̀kọ́dún ẹ̀ẹ́dẹ̀kọ́dún bẹ́ẹ̀kọ́dún lọ́la kọ́kọ́ lọ́ba ní ẹ̀ẹ́dẹ̀kọ́dún ẹ̀ẹ́dẹ̀kọ́dún bẹ́ẹ̀kọ́dún ọgbọ́dọ̀ jù sọ́kàn náà ni ẹ̀ ọba sílá ọrùn ọkàn rẹ̀ tó lágbájá akéde rẹ̀ ọ̀dà tó akéde rẹ̀ yẹn ọ̀dà ẹlẹ́tọ́ tí ń bẹ nínú ọkàn rẹ̀ pẹ̀lú ọba tó da ó burú yìí kí wọ́n gbà tó lè fi pé ayé ayé lè ayé lè ọ̀lẹ́ pàkádà láyọ̀dà tó wọ́n sọ pé akéde rẹ̀ ọ̀dà ẹni pé àdìsọ́kàn yìí àdìsọ́kàn ọ̀gbun ni àbí ayé wọn ẹsẹ̀ pàmílọ́mọdé ọ̀lá ẹ̀mọ̀ wà bá kó mi táwọn ìgbà wọn ọgbọ̀n alágbájá wọn ara wọn ní ọmọ yìí ẹni tí ó tara wọn bọ̀ ní ah, ah, ẹ̀wọ̀ ẹ̀ bàbá ó lọ bọ̀dà ń bọ̀ yìí. ẹ ọ pé tẹ irú fíìmù wo ni àná ẹ mọ̀ kúrò àgbákò wo ni àná ìlọrin yìí èdè á ọdẹ ọ̀lá ọ̀tàrán àwọn ọmọ wọn ń sẹ́yìn nìkiri ọ̀pàkàtà ọ̀tún pàkàtà ọ̀pàkàtà á. Ah. Ṣé ìwé ọ̀gbẹ́ ìwé òun ni a nìyí? tó irú àkídà ẹ àkídà ọ̀gbìn ni wàláhì àìsọ́kà tó burú ni o ò burú jáì kí o nílù kàmáwọn lẹ́nu kódà kéèyàn ó rí ẹni kó wọ́n sọ wọ́n pé ọmọ yìí kò ní di ọ̀la ìdílọ́gbẹ̀ẹ́ tọ́lọ́la wọ́n lọ́ọ́ ti lè kó kú ẹ ẹ àwọn ilé ìdílé ti rí ibú wàláhì bẹ́ẹ̀ tó ní alákìídà àti ẹkún mìíràn ṣe wọ́n ti fi orí ibú ta ẹ̀rọ fi ṣètọ́ ní pé bí ti ń ṣe aburú ọ̀sọ̀ fún wa ìwọ́n náà tó tẹ́ka sí i wọn náà tàkà sí wọn wo wọn náà bá kólé wọn náà bá rìn káàkiri náà nìkan iná jáde tì ọ́ wọn ni eh, ẹ wàlá ìkan tó lé náà wọn ni kọ́mọ rẹ̀ wàlá àwọn ènìyàn ti àgbákò ló lé nìkan irọ́ ni irọ́ ni irọ́ ni so òun ni pé ẹnìtàkìdá rẹ̀ bá burú àìyẹ̀wọ̀n tàbákò wàlá òsì àgbákò kò ní ní ìsinmi onílé ìsinmi ọkàn ló lè balẹ̀ ẹni tó bá ti ní àdìẹ ọkàn fún lẹ́mìí. tó ṣéèkì ní ibi ń jẹ́ tawhid òun náà ní ń jẹ́ imani làbúdà ẹ̀yìn ẹ̀kún náà lè kọ́ ọgbọ̀dọ̀ wà nínú ọkàn yẹn òun náà ní wọ́n pè ní i'tiqadun bil qalbi wal lisan wa qawlun bil lisan ó tún wọn fọ́jà lórí àwọn. لا إله إلا الله فيكو ستلتولي طلبتها قولون لا خالق إلا الله ولا مميت إلا الله واللي تنطع ọ̀gbọ̀n ló lè tọ́ta mi ò lè tọ́ta pé ọlọ́run ìgbẹ́ni páyọ̀ nǹkan bẹ́ẹ̀ láàrin wọn àkéde ọkàn rẹ̀ dúró tọ́ wa lè sọ jáde lè rí àwọn nígbà ọlọ́run nìkan ní páyọ̀ wọ́n ní ọlọ́run nìkan ní ọlọ́run nìkan ló lè mú àṣìkí yẹn lọ́wọ́ tó o lè sọ́jáde kọ́ sọ́jáde pé ọgbà lẹ́nu àwọn ò lè sọ́jáde èèyàn ní pọ́blẹ́mù náà nítorí lè mú wọn sọ́jáde òun oní ìṣòro kò lè sọ pé Ìlọrin ò lè ti jẹ́ kán fẹ́ni kankan tó tí ẹ̀mí rẹ̀ sí ọgbẹ́ sì ti dáràn báyìí kí ẹ sì ti wọ́n aṣọ ọ̀rọ̀ fúnra rẹ̀ báyìí tó tẹ́lẹ̀ ní ilé wo bẹ́ẹ̀ ẹlẹ́kẹ́ àkídà rẹ̀ wọ̀ èdè ìgbó nǹkan bẹ̀ lẹ́yìn àti ìkẹ́lẹ́ sí àkídà mọ̀ àkídà àwọn ìbá ń ṣe àbí inú rán àbí wọ́n ẹ̀rọ burú náà mú àkídà ìfúrú ìfúrú mu ẹ̀ òṣìṣẹ́ lu àkídà yẹn rán. tó bá kan náà wà lá àmẹ́lì òun náà ní pé wà lá àmẹ́lì bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ máa hàn nínú iṣẹ́ èèyàn tí ẹ̀rọ ń ṣe ìyẹn ni pé ó máa kírun yóò mọ̀ tó wọ́n ti ẹni yìí ọmọ ọlọ́wọ́ bá tó àlàámẹ́lì ìyẹn jìnnà tó gbogbo nǹkan tó bá lè jẹ́ ẹ̀bọ nínú iṣẹ́ ìlú bá wọn ṣe ìlú ẹni yẹn ẹ̀hẹ́n ìjẹ́ ta ọ̀ṣẹ́ ìdìbò. ṣé kò wá ní fàyè tẹ́lẹ̀ ṣé ń wọlé hàdá wọ́n ti gbẹ̀kẹ́ bẹ̀rẹ̀ ní ayẹ nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yìí láwọn yẹ kó lẹ́nu rọ́jò lé mùsùlùmí ẹni yẹn ò lè jẹ́ mùsùlùmí láéláé ẹni yẹn ò lè jẹ́ mùsùlùmí o wọ́n lẹ́nu yẹn á lọ kí o kẹ̀ pé iṣẹ́ nù àrí hmm. àmọ́ bí jẹ́ kí o yẹn ọbẹ̀ rọ̀ ayé dé àwọn eléyìí àkọ́sáfáyé púpọ̀ jù. kọ́dà tí bá ń lọ lu wọn àbí tí bá ń bọ̀ wá dúgbò wọn yóò wọ́n tó lé lè wá rè kò ní gbé mọ́tò wá kò ní gbé mọ́tò wá torí pé a wọ́n wọ́n sí ìyàn lónìí dáná nù àgbákò torí ẹni yẹn ó ti ní nípa. àkìlà èdè ìṣiṣẹ́ o dúró ẹ̀rọ wa pọ̀ jù sábà ní sọ́ra wájú ẹ̀ nínú ìlú yìí dúró ẹ̀rọ pọ̀ jù ẹni tó kí wọ́n ṣiṣẹ́ wọn kírun wọ́n ṣe Quran wọ́n yọ zakat wọ́n ṣe sàrà wọ́n ṣe àtikár gbogbo dára ni wọ́n ṣe àmọ́ àkìlà kò dúró àkìlà ò dúró tó bá sọ pé àwọn alágbáyọ̀ bá tẹ̀lé yé ẹ̀dàpẹ̀ bá ń bẹ̀ ọ́n sòkò tó ẹni tá kéde rẹ̀ dúró ọmọ àbáwọn èèyàn ń ṣe ìbádà bẹ́ẹ̀ ni mo yẹn náfílẹ̀ òun dáadáa àmọ́ ìṣòro rẹ̀ ni àkídà bàbá ńlá àgbákò wa nù àdánwò ńlá nù. tó bá kan náà ẹlòmíì yóò mọ̀ ọ́ tọ́lẹ́nu yóò mọ̀ ọ́ tọ́lẹ́nu ẹlòmínà náà ti àkọ́ ó ti ẹsẹ̀ ti ń kọjá lẹ́nu fúnra ẹ̀ mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ṣé ìdílé mọ̀ sọ lẹ́nu tó kọ dáadáa tí ó dán tó àmọ́ ẹnu ọkàn rẹ̀ níyẹn òjòkó òjòkó fúnra ẹ̀ mọ̀ rí ẹlòmínà tó náà ń gbìyànjú súnà ẹ̀kọ́ rẹ̀ pé áá ah, ah, ẹ̀dún níṣòro líle léjì lọ́rọ̀ àkídà yìí náà á fúnra ẹ̀ lè rí ẹlòmíì tó bá rí ọmọ rẹ̀ lásán ọ̀rẹ́ ọmọ rẹ̀ lásán ìṣẹ̀lẹ̀ ló ti máa rò kúrò. Èyí ń pọ̀ lọ́wọ́ àwọn obìnrin tí màá nẹ́tàn wá. Ìdàpọ̀ ojú orí ọmọ ní kan wá ó fẹ̀tùfẹ̀tù. Kàn ní ìyẹ́kọ̀ náà mọ̀tánù mi ò. Ní ọ̀nà àwọn mọ̀tánù ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní kẹ̀kọ́ kan wá tó máa bí àjẹ́zá. Tòkò tíbi tí jábá ò ti máa wá látara àkídà tí ọ̀dà rẹ̀. Ní jẹ́ jábá ò ní kí ọmọ gbọ̀n tó kékeré kí ọmọ gbọ̀n lórí ìṣòro tó bá tẹ̀lẹ̀ sí yẹn àìdúró àtẹ́lẹ̀ àlẹ́ máa ń fà nítorí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọ̀rẹ́dì ó ti rẹ ọmọ ti rẹ ọ̀rẹ́dì yíyá tó ní gbígbọ́n tó ní gbígbọ́n tó o ti rí mẹ́rin tọ́ọ̀tù o ti tọ́ọ̀tù ọ̀rẹ́dì kí tó ní ariwo pípa tó ebi bí nílẹ̀ àkídà òní máa ń fà tó ká lóko wa ká kíyèsí àwọn nǹkan yìí o ìyẹn máa ní ìdúró déédéé ti lọ́rọ̀ ẹ̀mí yàn ìtẹ́lẹ̀ ọba ti ara ò ní dúró láéláé láéláé tó kan náà àwọn gan ò ní dúró àwọn èèyàn gbọdọ̀ sùn kó tó bá yá ya kan tẹ̀lẹ̀ ní ti rìn yé mu adáná ya yé yé pamọ́tẹ̀ ẹ̀yẹ tọ̀tọ̀tọ̀ ọ̀dà ọ̀dà owó yé orí a tó akéde àwọn búdí ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ tó náà pé. èèyàn máa ń jẹ́ni tí ó dúró déédéé nípa ọ̀rọ̀ àkéyídà tí ó máa tó wà nínú àyè tí ó tó máa dára lójú pé ntọ́nà máa ń ṣe tẹ̀ ẹ̀dá kankan ò lè ṣe ntọ́nà máa ń ṣe ẹ̀dá kankan ò lè ṣe àlékè wá rí kíkíní yẹn kó wá wá ó dúró pé ọmọ ìyẹn lòun ṣe kíní yẹn ló sọ wọ́n kàn sọ pé ọ̀dí lápòjú ẹni tí ẹnìkan ní ẹjọ́ kó mẹ́wàá rí ẹ̀ ń sọ̀rọ̀ àwọn àgbàlagbà láì dá òjò ní wọ́n pa ayé mẹ́wàá ní ìdẹ̀ òjò tí yín ó ní bẹ́ẹ̀ tó dúdú rọ̀ ìyá ọ̀pọ̀ sọ pé ah, ó kú tiẹ̀ ìwọ́n sákìdá rẹ̀ bá dúró déédéé ní ẹ̀rọ tó kú tiẹ̀ òjò kan ti lè di ara wọn kọ́ lọ́rọ̀ ló bá lẹ́gbàá bá lọ́rọ̀ yẹn kọ́ wọn kọ́ ọ̀rọ̀ ló bẹ́ kán òjò wá lásìkò tiẹ̀ tó bá dé nínú ẹ̀rùn kó tó sọ bẹ́ẹ̀ nínú ẹ̀rùn kó sọ bẹ́ẹ̀ tó. yóò dán lójú bẹ́ẹ̀ ni àbíkọ́ ni àbíkọ́ ni pé ìmọ̀ ọgbọ́n tó dá sí ìmọ̀ ọgbọ́n tó dá sí ọlọ́bẹ̀ àwọn lọ́wọ́ ẹ̀ tó bá ni ọbẹ̀ kẹfà bá ń lókè àwọn kí wọ́n jó dáhùn lójú bá wọn kéyéké tóbi ọ̀dọ́ lójú irú ẹ̀ ní yóò wá fún arákùnrin arákùnrin yóò ta gbogbo òkè ṣe èyí sọ lọ́rùn yóò wá lè yí ana ọ̀fì ọ̀rùn mi tù ọ̀fì ó ní mo lè pa ẹ̀rùn ọlọ́ọ̀ni ní mo lè pa ọ́ yóò sì ní ọ̀yà kú ẹni wọ́n ti kú yóò tún ní dídé ẹni wo tún dìde ẹni wo lè torí bó ti parí mo ló kù wọn ìgbà gbà fún wọn gangan ọ̀tọ̀ ọlọ́run gbà ní ọ̀rọ̀ sọ

tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìmọye lórí ti ń wẹ ọ̀sẹ̀ yìí tí orí nǹkan kan lọ́wọ́ bí ọ̀sẹ̀ ọ̀nà kọ̀ọ̀kọ̀ la lásán ẹ̀rọ̀kẹ́lẹ́ ní ọmọ dúró síkè à pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀fẹ́ mi ti ń wẹ̀ ọmọ tó ní ìdè tó ní kan sán wẹ̀ káàkiri ntọ́nà ti lówù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọkàn ti rí ibú ni gbogbo àwọn tó láwọn ti yàwó oṣù rí ibú káàkiri wọn àwọn ọmọ olè tó wọ́n fẹ́ iṣẹ́ ti tó ti tẹ̀lé ọdún kan lára iná ní ẹ̀lẹ́pàdà wọ̀ káyìn iná iná àti kẹ́ túbá kẹ́ fún bẹ́ẹ̀ kẹtùbá kẹ jáwọ́ ntọ́nà bá lẹ̀ ní ìwà láì láyé ẹ lọ́ọ́ lè béèrè àwọn kéèké tó ń ṣe é ṣeun ẹ béèrè àwọn owó kan ẹ lọ́ọ́ béèrè olówó sáwùdí olówó sáwùdí àti ìwọ̀sán wọn dàmọ́ àwọn lónìí ni gbogbo ọmọ ń ṣe yahoo O láyé ayé àtẹ́padà jẹ ẹni tí ọmọ yóò bá yín sunkún ọ̀gbọ́n àyè àdìkẹ́ jẹ́ àwọn fún mẹ́tẹ̀ lọ túbá láwọn kí ló ń lè ní máa ń kí tẹ̀lé tẹ̀lé ẹ ẹwọn àwa olórí tẹ̀mọ̀ owó káàkiri ẹwọn wá àwọn ọmọdọ́mọ tẹ̀mọ̀ ẹgbẹ́ káàkiri torí pé kí ni yóò mọ̀ burúkú yín kí ni bàbá tí wọ́n kọ́ ń ṣàṣìṣe ncha tí wọ́n ò léwọ́ wọ́n máa wá káàkiri gbàtọ́ bá ti ń

gbogbo òbí gbogbo òbí tọmọ rẹ̀ ń jáde kó lé ọmọ tí ò pé dájú yẹ àwọn tó àwọn kékeré lè fa dẹ́wọ́n sùn náà ń jáde kó lé náà àwọn ọ̀dẹ̀ àwọn ọ̀dẹ̀ ń gbé agbóra àwọn ọ̀dẹ̀ ń gbé láìwò kí lè bàbá kí lè bàbá rẹ̀ nú ọmọ tó yẹ kó bẹ ní abẹ́ rẹ̀ kọ́ kúlówó oúnjẹ kọ́ kúlówó oúnjẹ wọ́n sọ pé àláì ah, kí náà tẹ̀síwá òun náà tẹ̀síwá òun náà tún ti kókò lé bàá àwọn ah, ọmọdé mọ̀ ní mọ́ nìkan à ó múra sí múra sí ẹ múra sí àbí ah, àwọn pólì ní ń bè pólì múra sí tó ń kàwé pólì ní àìrọ̀ ìgbésẹ̀ wà ní ẹsẹ̀ lójú ní ń gbé rẹ̀ kalẹ̀ àbí màmá ẹ òbí mi yóò gé kàjẹ́ pé pé ìka wọn bẹ bọ́ mọ lẹ́nu ìka yẹn yóò bẹ gé tí bá ń gé jẹ́ yóò bẹ gé mọ lẹ́nu níbi tí yóò gé kàjẹ́ lélẹ́lẹ́ lẹ́nu tí ń dánwó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọmọ tó yẹ kó pariwo rẹ̀ ṣé ń bo ló ń gbé kí ló gbélé má fún iná ní ọjà lè iná ní ọjà lè rí olè lọ fẹ́ bẹ̀rẹ̀ yìí yóò jà wọn kó ń bẹ̀ ọjà wọn ṣùgbọ́n àwọn nǹkan yìí ọ̀lọ́ ìyẹn ìbú ni wọn kó báyìí kò sí sí máa ń fà sáfìdá bá di bàjẹ́ àìdá àkídá òun ni máa ń fà yẹn pé àdìsọ́ kẹ́yìn pẹ̀lú ọba tó dára tí wọ́n ti burú kò sábúrú tí èmi lè ṣe ṣòro láti ń sọ ìwọ́n tí wọ́n rí àwọn ọmọ rẹ tí ń ṣe tó ń náà wọ́n yá máa dúpẹ́ fọlọ́run wọ́n dúpẹ́ fọlọ́run o dúpẹ́ fọlọ́run gbogbo eléyìí kò lè mú yàn sílé pálapàla yẹn láéláé mẹ́rin kan gbọ́ sílé lọ́wọ́ ọ̀lẹ́ mọ̀láyà ní ti kíní bọ̀dẹ̀ sí ọ̀tẹ̀ níwájú jẹ́ lówó à àwọn ọ̀tẹ̀ ẹ̀rú kí wọ́n ti ẹ̀ níbi lọ́dọ̀ ọ̀rú rẹ̀ nìyí rárá má ti tó tó kò lórí òtólẹ̀ ohun lè gbọ́sẹ̀ lọ́dọ̀ rẹ̀. so kò sí yàtọ̀ láàrin ẹni tí ọba níṣòro nípa ọ̀rọ̀ àdìsọ́kàn pẹ̀lú ká ní kékeré kò sí yàtọ̀ láàrin wọn ẹni tí ọba tó ní ìṣòro lérí ìsọ̀rọ̀ àkídà jáde lẹ́nu ọ̀rọ̀ ìgbàgbọ́ lórí àwọn rẹ̀ bákan náà ẹni tó bá ní ìṣòro pẹ̀lú iṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàgbọ́ àmúlò àkídà rẹ̀ dá òní àwọn alákídà sọ́ra ìmọ̀ ń sọ̀rọ̀ àkídà jáde lẹ́nu àwọn kèékì ọ̀ kèékì ọ̀ tó lágbàgbé lè lè gbá náà nìyẹn náà òun kan gbọ́dọ̀ ìgbọ́ gbọ́dọ̀ kìkan lẹ̀ ẹlòmíì lanu pé à jẹun kọ́ lápòjú yìí ọwà bá ọwà àwọn ṣé òkan bẹ tí wọ́n ní wọ́n ní wòlé ọlọ́ni wọn wọ́n ní wọ́n mọ tàwọ́ṣẹ́dì tí wọ́n ti mọ tàwọ́ṣẹ́dì tọ́ lẹ́nu jáde àwọn òye kí ọ̀run òye kí ọ̀run òye kí ọ̀run ṣòro àwọn ìyẹn ni òkè ìṣeré náà ni wọ́n ṣéèkù wá ní fàyínà àròfẹ́ tọ̀ṣídà tí ẹ bá lóun tó gbọ́ tọ̀ṣídì yìí náà wọ̀lẹ́mi yá ẹ̀mẹ́ bí i àwọn kò fi ṣe nípa wá káfíìrún kìfìrí nínú ẹni yẹn mọ̀ánìdún ẹni tó jẹ́ alátakò ní olórí kòkòrò mọ̀ánìdún kàkófìrí fìrà áwùn ẹni yẹn kò wá ní fìrà áwùn ọ̀rọ̀ yàtọ̀ kan náà ni wọ́n. وإبليس وهذه الشيطان وإبليس إن كتنا لنوى المثالي ما أطاق الجولان ولو هذا يجلس فيه كثير من الناس ولو إنما شاكت وعلى أقوة المثالي في ربيع ويجره من الشمسك يجلس يجلس فيه أو يجلس فيه كثير من الناس يقولون أي شيطان وإبليس والذلكون إن هذا حق ó lè òdodo lọ̀rọ̀ yìí lòótọ́ ọ̀nàánú náà fàámù àwọn ó ti yé wa àná fàámù àádá agbọ́yé ọ̀nà ṣáàdù ànáwó akọ̀kọ́lá àná jẹ́rìí gbódodo ní òdodo lọ̀rọ̀ yìí lòótọ́ wàlákínà wàlákínà lánà kàdára àná fàánù àmà àlè ṣe ni bí a mọ̀ gbódodo rẹ̀ ń sọ ọ̀nà àlè ṣe ni ó kò lóṣù ọ̀rọ̀ gbódodo lè yẹn ń sọ tó ti lè ṣe. tí ó bá ti bò lóde yẹn wọ́n ṣe lè sọ kò gbọdọ̀ ga owó rẹ̀ lọ́wọ́ èèyàn gbọdọ̀ máa ṣe lẹ́yìn ìgbà tó bá clear sí ẹ̀sán tó bá yí ẹ̀sán tó bá pè ní pé ìyẹn ní sàwọn ṣe lè lọ. ṣé o pè ní wàláyà júùdù ó ní kò lẹ́tọ̀ọ́ ìndà àwọn ní wàláyà júùdù ara ọ̀tọ̀ ọ̀tọ̀ nìyẹn ò láwọn ẹni yẹn ó ní wọ́n ní irú bàbá yẹn ọ̀lẹ́tọ̀ọ́ kọ̀ọ̀bá mú ọ̀tàkùn alẹ́ balẹ̀ náà àwọn ará lọ́rin àwọn ètò láwọn lọrin kí wọn ní káwọn kẹsọ láti bá ti àtàláti bá ti gẹ́gẹ́ náà bíi náà bìrì wá láti lẹ tẹ̀lé pé yẹn ń tẹ̀lé ara rẹ̀ jẹnu kẹ à wọn ní àwọn ọmọ wọn tún gẹ́gẹ́ náà bíi wà yóò jẹ́ òṣìṣẹ́ àbí kẹ wọn ní à ògbóló yóò wọn ní kọ̀ bá ayé ilé ara wọn fakọ̀ abẹ tó bá ṣe àdúgbò yóò ṣe sábà ń ṣe bá ṣe pé àwọn afáàtún náà ẹrù kan bá yẹn gbé lù ú ó ní àwọn ẹyẹ agbọ́ sí yóò náà wà náà ó sì yé wa àwọn ìlú yìí ìlú yìí ọgbà bẹ́ẹ̀ ni ìlú yìí ọgbà bẹ́ẹ̀ tó àwọn mẹ́rin láì kẹ́mẹ́rẹ́ àdá àti kẹ́mọ̀ mú àwọn àwùjáre ní ìwà lóríṣiríṣi ẹlẹ́mẹ́lẹ́ ní àwọn afáwa tẹ́kọ̀ọ́ akéwù ah, wọ́n ti wàhálà lè wá púpọ̀ àfẹ́ ya ọmọ pọ̀ bí ọ̀sán bọ́lẹ̀ ọlọ́mọ ti wá lọ́mọ bí ẹyẹ ẹ̀fẹ́ yẹ ni ẹ̀wọ́ ajé bóòlù wọ́n ti ju ẹyẹ tí wọ́n níyẹ ni ẹyẹ ni kìí ti dára ní wọ́n bá ti ṣe fún wọn yàrá lọ́wọ́ ni bí ìrọ̀ akàn ọ̀rọ̀ ẹ̀fẹ́ ọlọ́run ìgbúrú àwọn ọ̀rọ̀ yẹn wọ́n máa sọ̀sọ̀ kú sọ wọ́n máa oríṣiríṣi ẹ délé ìdí ẹni káwọn àgbàlagbà ọ̀dá náà káwọn àgbàlagbà ọ̀dá náà. ìgbúrú àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ náà kí ni pàtàkì ìwé là ń sọ ilẹ̀ ń bì yẹn kó làwọn ajẹ́ kódòdó bá ń wí bẹ́ẹ̀ kódòdó bá ń sọ. nígbà yẹn gbọdọ̀ mọ ìlú yìí pé ìlú yìí ìlú ọmọ pé anna ghaliba a'immatul kufr wípé gbogbo àwọn tó jẹ́ lérí àwọn kèfèrí yàrá fún al-haqq wàlẹ́ àwọn òdodo máa ń yé wa gbogbo ẹ̀ tí bá ń lídi kúfúrú tí bá ń lídi tí ń fi ẹ́ di aburú òdodo owó yè náà ni àmì ọmọ sí àwọn tí ń tẹ̀lé yẹn ń mí àmì ọmọ sí yàn torí ẹni tí ń léde wọn òdodo wọn mọ̀ sí báyìí ẹ tọ́wọ́ bá sànú òdodo wọn mọ̀ yàn lè jẹ́ para fún yàn náà tó gbogbo àwọn tó tẹ̀lé yìí. ìgbé á lòdò yìí kílẹ̀ sí ni o wàláì ẹ tọrọ bá gbàdé wọn ti pọ́ǹtì yìí ní àti ọ̀kan àwọn àgbà ayé náà ti sọ pé à ń ṣe ẹbọ yìí ó ní bàjẹ́ mo ti sọ pé ẹbọ rèé ẹbọ rèé ẹbọ rèé ní àwọn àkàwé ń bẹ méjì fún un wàlúwà wàlúwà ìdílé ìgbà tẹ̀lé ọ̀gbẹ́ ìgbòkó ń dọ̀rùn òun bẹ méjì kiri, un pẹ̀lú kí ni nǹkan kékeré nǹkan kékeré ẹ̀ kàrà rí ṣé kí wọ́n tó wọlé sùn nǹkan kékeré láì náà ni wọ́n bá ṣe tó ń tẹ̀lé kì í wọn ni wọ́n léde wọn ó yí wọn gbé á ah, àmọ́ wọn láti ṣe kú wọn wá ní fi nǹkan yẹn kalẹ̀ ilá lè ṣe ìmìnà àyẹ̀dá ẹkírí kan tó wọn wá àwíjàre àwọn àwáwí kan ni wọ́n máa sọ wọ́n lè ní a ah, àwọn àwọn ọmọkìnrin yìí ah, كما قال تعالى ولو طويت اشتروا بآيات الله ثمنا قليلا يعني wọ́n rí òdodo òdodo ọlọ́run báyìí kàkà tó wáyé àti kẹ́tẹ̀ sí òdodo wọ́n ti pa òdodo yẹn kù nítorí nǹkan kékeré kan tí wọ́n dì mọ́ ẹlẹ́gbẹ́ yẹn wọ́n ti kó òun ní tó bá ti ń lọ báyìí ọ̀yọ́ wọn àwọn tẹ̀lé lẹ́yìn wọn àwọn tẹ̀lé lẹ́yìn ọ̀dà ìlà òun àdó wájú kìrìtà ìyẹn lọ ọ̀hánà àlá ìjọ mi dà sí àmọ́ wọ́n wọ gbúgbúgbú báyìí gbogbo àwọn ọmọdé yẹn wọ́n fẹ́ á láyé àyàlá ọlọ́dọ̀ láyé láyé àyàlá ọlọ́dọ̀ olówó adúlé wa mi rí àyè ó ẹ dídú síjọ mi dà sí àmọ́ àbúrò wàláyé olóyè wọn olóyè wọn olóyè wọn kò sí ẹni tí ń lè di wọn tí ò ní mọ̀ pé àbúrò àwọn òṣèré rẹ̀ yìí kí ọ̀rẹ́kìní yìí yìí sọ̀nà àmọ́ sáwọn náà ń kalẹ̀ làbẹ́ká kí n kiri ráì torí owó ẹlòmíín rí bẹ́ẹ̀ torí ọlá ẹlòmíín ṣe bẹ́ẹ̀ torí yìí ẹlòmíín gbà bẹ́ẹ̀ kò ní fi aburú yẹn kalẹ̀ tó ọlọ́tún ni ìfúnà hù kàrá yàrá ìfúnà abẹ́nà àwọn ọlọ́ni à wọ́n dá òdodo yẹn máa wọ́n dá àwọn fẹ́ẹ́ mọ́mọ́ wọn ni ẹni pé kò rújú kò rú wọn lójú rárá o kò rú wọn lójú rárá bó ti mọ àwọn ọmọ wọn náà ni wọ́n máa òdodo yẹn àmọ́ wọn tẹ̀lé ni kọ́lọ́kọ́ wọn ṣe wálé tí ó wò lórí tí ò ní tẹ̀lé kọ́lọ́kọ́ ṣàǹfààní fún wa kò ṣe tí tí wọ́n ti rí òdodo tí ó lè mọ̀ tẹ̀lé kọ́lọ́kọ́ ti ṣe é rọrùn fún un. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته نعم، nílò ní àṣàlámà àlékún ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ́kùn láwọn kí ni láwọn sọ nípa ẹjọ́ tí wọ́n kí ni sáfùmà lọ àti tí wọ́n dínà lọ òun wá lọ dá dó lẹ́yìn sáfùyọ́ tó lọ sáfùmù kan fún pa rẹ̀ tó àyèké ìjọ wọn tó kúrò sí ní ìjọba ṣé ayé ń bẹ tó lè dó pẹ̀lú àwọn jẹ̀mọ́ nínú mọ́tì àbílẹ́ta tòkú mímọ ẹ̀wọ̀n kí wọ́n lè dídẹ̀ máa lọ́wọ́ àdé torí ẹni yẹn alẹ́sọ̀ lọ fún àwọn ènìyàn òní ẹ̀wọ̀n ọlọ́dúnlá fọlẹ́ta lèmọ̀lẹ́mọ̀lẹ́mọ̀ tọ́lá mọ̀ fọ́nàdá ní kálífà sọ̀f tó ènìyàn òní ẹ̀wọ̀n. wọ́n tó wá ní pé ẹni yẹn bí wọ́n ní tí ó kẹta bóyá àìsàn kan ṣe tó lè transfer fún àwọn èèyàn látara bẹ́ẹ̀ kọ́ ọ́ pé pé kí n dúró ní ìwà lẹ́yìn ìdáwà lọ́tọ̀ ṣẹ̀bí nígbà tí àwọn ẹ̀kọ́ mi máa ń bẹ̀ kí n pé kọ́ tí máa ń tí máa tí máa ń communicate rẹ̀ tó kí wọ́n ra dúró lẹ́yìn kọ́ máa tẹ̀lé lórí ẹ̀yìn rẹ̀ kí n pé òògùn lóbi ẹ̀kọ́ àkẹ́yìn ẹ̀ ó dúró lé kọ́ wà sí tó o fẹ̀rẹ̀ dà fún àmọ́ kọ́ni tó kí n fẹ́ kọ́ ṣẹlẹ̀ ọkọ̀ wọn pé ìmì ìmì wọn abára lé tó ìmì wọn dáhùn sí kí ènìyàn ò lè rò ọgbọ̀n wọn rẹ̀. oríṣi ní àṣàlámù ayélujára pàtó ìṣẹ̀kọ̀ ọ̀pẹ́ nìkan ó fi àpòjú fún ọmọ ìyá rẹ̀ kan tó wá sí gbèsè lẹ́yìn àwọn bàbá sí gbèsè ní ẹ̀wá tó wá ìbò ìṣẹ̀lẹ̀ yìí tó ìṣúlẹ̀ ní àbíkẹ́lẹ́ bá sí òun tó ń fẹ́ tó lónìí ṣe àlóyè ọ̀gá àti ìṣẹ̀lá ìṣẹ̀lá ìṣẹ̀lá olùkọ́ ọ̀dọ̀ ọba irú nípa ìṣẹ̀lẹ̀ ó wà ní abẹ́ kúbẹ́yà ìlọ́gbẹ́dá ló ń da àwọn sí irú ọ̀sẹ̀lẹ́dá ló ti níta. ọ̀rọ̀ wá pé ẹnìyàn wò pé bí àwọn tó ń ṣe fẹ́ nìyí náà ni ẹni yìí ló ṣe pé lẹ́wọ̀n ìdíkílé yẹn padà wá ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n á kojú kó lọ lé túbá lọ́dọ̀ rẹ̀ kò sí tó burú mbẹ kò sí tó burú mbẹ nǹkan lọ́dọ̀ ó gbà ah, á náà wọ́n dáná fún ṣàforíjì fún mi àmọ́ kó má nígbàgbọ́ ipe ẹni yẹn ló ṣe pẹ̀lú agbára rẹ̀ bí kò rí bí àwọn òkìrí ìjẹniyà ẹ̀hẹ́ ẹjọ́ kó wà nípa ah, ọ̀dà báwo ni mo ti lẹ́nu ọlọ́run òkìrí ìjẹniyà o so ìyẹn òjò kọ́ta ẹ̀mẹ́rin lè tó ṣe pé lè fi ẹ̀kọ́ tó ṣe tí ọkùnrin ṣẹlẹ̀ tó kẹ́yìn ọ̀dọ̀ gá ọlọ́run fún yìí ọmọ ìdíje àwọn yìí àdẹ̀dẹ̀ lẹ́yìn náà ó jẹ́ kó òun rúbá òun já ọkùn bẹ́ẹ̀ kò sí tó burú kéèyàn máa ń rúbá yẹn kódà kéèyàn ó máa ń rò pé ẹnìkan lèèyàn ṣẹ̀yà kí nǹkan ṣẹlẹ̀ sí yàn bóyá nìkan kan ibi kíníkà já lóyàn àwọn oṣù bíi bẹ́ẹ̀ lọ́ṣọ́ ibi kíníkà wọn ọ̀rọ̀ kàlà tó ń bọ̀ tó ń lọ fún ọ̀rẹ́ kíní tó ń mọ́lá tó yí ọmọ lẹ̀ sí ah, ìwádìí láì sí àti ah, ìṣèpé iṣẹ́ ẹkùn mi ní ìṣèlú ẹ̀kọ́ báyìí lọ́wọ́ bí i àjẹrẹ báyìí tó wà ó pé ṣé fi ṣé kọ́rọ̀ àwọn èèyàn sì máa ń sọ lẹ́yìn báyìí ní stọ́ọ̀pù wọn ti sọ lẹ́yìn yìí ṣé pé kí táwọn èèyàn sì máa nílẹ̀ ní ti stọ́ọ̀pù rẹ̀ tó kò sí tó burú bẹ́ẹ̀ èèyàn ti mọ̀ há sábà ara rẹ̀ nìyẹn tó kúrò àpá ní ọjà wọn lọ àìlẹ̀. Ẹgbẹ́ mi àti àwọn kò gbọ́ sókè ìpàdé ìjọ rẹ̀ láwọn tí kò mọ ọba ìgbéra rẹ̀ jẹ́. ẹ kò bá tẹ̀síọ́rọ̀ jẹ́ ọ̀nà kò dáa tí ẹ bá ti gbọ́ tẹ̀síọ́rọ̀ tẹ̀síọ́rọ̀ ni ẹ máa ń gbé ọwọ́ sókè pẹ̀lú rẹ̀ náà. oníṣòwò ní àṣọ lára nínú fúnra lọ́kọ́ àtò pé ẹni tó tó gbé ẹgbẹ́ à ọ̀nà ẹ̀jẹ̀ bá rẹ̀ òun á ti wá kọ́ lọ láàkọ́ ẹgbẹ́ kìí nípa ìpò òkú tó gbọ́ bá ọ̀nà lè lọ wọ́n ní tó lè lọ tó bá ṣó bẹ̀rẹ̀ kọ́ wọ́n lọ kọ́ wọ́n lọ. Bàtó lọ níbi alákọ̀ọ́kọ́ nínú ẹlẹ́gbẹ̀jì tó tó kó sílẹ̀ wọn kọ́ wọ́n lọ. Tòtò wá sí òkú ọ̀bẹ lọ pélé àwọn kó lè kọ́ bá a pa pé jà tán kọ́ bá a sùn kankan kọ́kọ́ wà lórí orí àlórí bàbá rẹ̀ lásán ẹ̀fẹ́ lórí wọn náà kú nìyí àwọn ètò ìjọ àbìlẹ̀ mẹ́rin rẹ̀ torí wọ́n máa jẹ́ nǹkan tí ọlọ́run ọ̀fẹ́ wò ìpéjọ wọn lásán jẹ́ ìsìlámù ọ̀fẹ́ tó fẹ́ wọn bá wọn fún bẹ̀rẹ̀ tí wọ́n jáde lọ tó akọ́kànlẹ̀ láyé jáde lọ tó bá wọn dúró tó akọ́bẹ̀rẹ̀ láyé náà wà gbélé ọkọ rẹ̀ wọ́n bọ̀ ọ̀rọ̀ rẹ̀. wípé ní asàlámù alẹ́kọ̀ọ́ tó lọ́kọ̀ rẹ̀ ìyàwó ní ìsìlámù ọkọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n ń gbà ẹ̀ lẹ́nu kọ́lá tí ẹjọ́ ń sọ mo ní pé túmọ̀ ẹ̀rí kọ́lọ̀ kó ń rọ ẹ̀ka ẹni yẹn tó tó ti wá sẹ́ni pé kì í ṣe kẹ́lọ̀ tẹ̀lé lọ́kàn wá mọ̀tìlúlù kẹ́lọ̀ tí ọ̀rọ̀ tú gẹ́gẹ́ tí ẹgbẹ́ ní kọ́lọ̀ wọn àti bí ojú àpótí ẹ̀rìn ọ̀nà kì í ṣe tágbà lérò nìyẹn kì í tágbà lérò tágbà lérò ní kọ́lọ̀ rọ ní ọ̀kan kó àtọ́wá ni wọ́n kó sí ọmọ ẹni ọgbẹ́ tó wọ́n ní kọ́ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́kàn ní ọ̀pọ̀ ọ̀rọ̀ lọ́kàn tó wọ́n gbọ́ àwọn ààrẹ lọ. Kílọ̀ bá kan náà pé báyà ń pọ̀ inú ọrùn èyí ti lọ lẹ́sẹ̀ ó sàmú ilẹ̀ arákùnrin àdáwò kan fẹ́ wá lẹ́sẹ̀ náà ní wá dáná tó ti dùn dáadáa náà tó dà fọlẹ́ pé ìwé ìwé ìwé náà fẹ́ ẹ ẹ irú iṣẹ́ tí o ṣe pé ọlọ́run ó ṣe pẹ̀lú atẹ́gùn tó ń fẹ́ yìí ọlọ́run kò ṣe pẹ̀lú atẹ́gùn tó ń fẹ́ yìí ìlú kọ́lọ́kọ̀ bá ní ọba tí ó ń darí gbogbo kan tó rẹ̀ dá ọlọ́run bá yìí tó náà ọlọ́run bá yìí náà. Thank you. جميع الصلاة على مثل الأصابع أنتم قد كنتم في سنة محمد صلى الله عليه وسلم بالجولة ديني وما فيش شهادة دعوة لا شهادة مجهولة تعمل جاي وين بين وسنة للوزن شعبون عام يولوشي شاولي وغراء الكيان يوم جاء بلا بأخلاق شهادة لي أبي ويالي الله كل كونديشن condition yẹn ni pé kó wọ́n ti mú nǹkan kó wọ́n ti nǹkan tó ta kò sí ọlọ́run wá mẹ́ kó wọ́n ti pé wọ́n máa mix pẹ̀lú ara wọn wọ́n máa lòlò wọ́n máa lò àdéhùn wọ́n máa jó wọ́n ogun ẹ̀ ṣùgbọ́n àti burú kan báyà wà ti wà bẹ́ẹ̀ tó ẹ tó bá jẹ́ lẹ́sìn ọlọ́run wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ tó àfi tó bá ń pè tó lè ṣe kọ́lá kéde wa sára bóyá ìyàwó ni wọ́n ń ṣe náà bóyá wọ́n kó wọn ni ṣùgbọ́n kò lè dé bẹ́ẹ̀ àti tó à ń kọ́ mọ̀ pé tó bá débẹ̀ báyìí mú kàwé wàá sì tọ́pù rẹ̀ ní àbòṣe débẹ̀ wọ́n pẹ̀lú gbogbo yíyanyan ọ̀yà pẹ̀lú àwọn olùfẹ́ lùlọ. wọ́n ti dàgbò bẹ̀ náà ẹ gbọ́dọ̀ ló mọ́ ẹ̀yin obìnrin ẹ̀bọ́n ti rí àyín ẹ gbọ́dọ̀ dé àwọn ọkùnrin àyín tó ti sẹ́pẹ́rẹ́ wọn ẹ wá jòkó ẹ̀ máa bá ètò lọ ní ìwà mẹ́wàá wọn tó bá ti lè ṣe yẹn mọ́wùlẹ̀ débẹ̀ والله أعلم Oríṣiríṣi àṣàlámà àríkan tó lọ́rọ̀ tó kù. Nínú ìrántí wa jẹ́ àwọn ẹrù kẹ́ńtẹ́ ní òní ìgbàlọ́wọ́ àbálàgbà. Àtòjọ ìwé wáyé ẹ̀sìn. Ní àbá tó bá rí ilé, ọ̀rọ̀ àbábá rí ilé. Ní àwọn ẹlẹ́yìn wọ́n fún òbí lórí àwọn ẹlẹ́yìn lórí. Nà ṣe rí irú àwọn èèyàn kò sẹ́rù ní òde gbàlérí yẹn. Ẹni gba omi, ẹni gba igi, ẹni. Wọ́n náà pé nǹkan tí wọ́n ní ṣe yẹn ni pé kí wọ́n máa ń ṣe é gan tó mínísì ọ̀pọ̀lọpọ̀ báyà máa lọ lè ń fọmi ní kànga fáti gbogbo ìgbà tó bá fẹ́ pàdé wọn ní ọlọ́run àni wàá gba wọn ni àárọ̀ mi gbà lọ́yà èmi ti gbogbo ìgbà náà ló ń ṣe nǹkan yẹn tó àlọ́kọ́ wá ní pé yẹn ní àdìtọ́ kankan lérí rẹ̀ níbi tó bá gbomi ọyọ̀ ké tó ọ̀bẹ̀lẹ̀ gbomi lórí èèyàn ọkọ̀ lójú kan àà lójú rẹ̀ ó jìn òbúrò àwọn kan báyà ìyẹn ọ̀kẹ́ rẹ̀ ọ̀bùrà ìyẹn kí wọ́n jẹ́jà pé wà á gbọ́ lóru ìké òun tó wọ́n fẹ́ yọ kẹrì tó àti ẹ mo fẹ́ ojú mi òun tó wọ́n fẹ́ kó jìn ọ̀yà àgbà ẹ̀ tó wọ́n gbà lọ rẹ̀ láti fi dá pé irọ́ ni superstition ni gbogbo ẹ̀ yẹn àwọn tó wá tó ń torí pé akọni kọ́ni alẹ́ tó yẹ kí wọ́n lè kọ́ni wá lè yẹ gẹ̀rẹ̀ sínú inú kọ́tà náà nínú kànga kọ́ni bá ìwà ní ìwà pọnmi alẹ́ wọn káàkiri bí ọmọ yòókù kí n rí tó òwúrọ̀ àwọn yẹn tó ẹ̀ kìí ṣe ti ọlẹ́sẹ̀ rẹ̀ àbúrò wáyé pé nítorí wàhálà pé gbogbo àlà yẹn máa ń pọnmi wá ní ẹ̀ wọ́n máa gbomi lọ́wọ́ yẹn má tó àbí wọn bá ní kúkú rẹ̀ wọ́n sì kú wọ́n sì yàn wọ́n ti mọ̀ yẹn wà gàn èèyàn mélòó bẹ́ẹ̀ sìn tó wà ní akọ́dákọ́dá ni ti kò ní nǹkan ṣe وأشهدك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك